ṣe tú wá. honey. Hi, darling. Wow. <laughs> I'm set. Good. Thank you. My handsome husband. <laughs> the most handsome pastor we have in this country. Oh! <laughs> Adurimi Enibiokomi, the love of my life. Thank you. I'm blessed to have you. Thank you. I am more blessed. You see, Honey, for the past 28 years that we've been married, you give me this morning routine, these beautiful words, you know, this eulogy and ó máa ń dalẹ̀ it means so much to me and I don't think I can do without it. You also know, my love, that I'm not flattering you. It's the truth. I mean, you're not just a good husband. You're also a wonderful father to our children. And on top of it, o tún wá jẹ́ that your sheep are blessed to have you. Oh. Now tell me, tí n bá it's going to be a disappointment. You're such an angel. Well, I'm a blessing to you, you're a blessing to the world. <laughs> It's happening, Darling, John, come on, let's church. I love it. You know, I love it. Don't life. keep them waiting. I love you too. darling. Love you. All right. Okay, all right, darling. Yeah. Lord will grant you more strength. Amen. He will grant you wisdom. Amen. My husband. Yes, You know I trust your judgments. Tó bá ṣe ń gbà wọ́n cases ní wá báyìí. Ẹ máa máa ẹ máa máa bá wọn solve ẹ̀ ni. It I know. Dad, ẹ ti máa lọ sí church. Yes, mo ti fẹ́ máa lọ ṣé kò sí. Daddy, ẹ̀yin náà mọ̀ pé wà. Ah. Bẹ́ẹ̀ tiẹ̀ rí èmi ti mọ̀ already nígbà mo ti bá ẹ tó jókòó sí living room at this time of the day èmi gan mọ̀ pé kankan wà. Mm, mm, mm, ẹ no ẹ má ṣe ẹ má ṣe ìjọ ẹ jẹ́ kó ṣọ́ mi lọ́wọ́ kó ṣọ́ mi lẹ́sẹ̀ tó wọn àtàbúrò ẹ̀ tó ọba máa lé mi kiri kó máa ṣọ́ mi náà ok kí lẹ ń ṣe bẹ́ẹ̀ dájú kí lẹ ń ṣe bẹ́ẹ̀ pásítọ̀ ẹ̀ ta ló fẹ́ ṣọ́ mi ṣé ẹ̀gbọ́n wọn tóun ti di big girl ṣé òun la máa ní kó máa ṣọ́ mi. Hmm? àbí o mọ́mi ẹ má dá sí àárín mi àti dáàdi o ṣé mọ̀ pé téèyàn àti dáàdi tẹ bá wà nínú room àwọn òkè máa ń disturb yín so ẹ má dá sí àárín mi àti ṣúgà dáàdi mi. Eh, eh, eh. so tí mi ò bá jáde bẹ́ẹ̀ ṣe máa lọ sí church library mi nìyẹn. ah who am oh o rò pé máa ṣe bẹ́ẹ̀ i dare not ìwọ ni màmá mi kékeré. Hmm. Hmm. ẹ pẹ̀lẹ́ o. Mm. so wọ́n máa kọ́kọ́ wá júbà fẹ̀yìn náà kí wọ́n tó máa lọ sí ibi iṣẹ́. correct. wonderful. <laughs> um, ladies. all right let's because um, um, mo um, the major um, counseling session lane so. may the reflection of the natural day. Okay? Oh, please, let's just share the grace. The grace of the Lord Jesus Christ, the love of God, and true fellowship of the Holy Spirit, be with us now and forevermore. Amen. Surely, God's goodness and mercy shall follow us all the days of our lives, and we shall dwell in the house of the Lord forever and ever. Amen. Praise the Lord. Praise the Lord. I love you guys. Love you, Daddy. Yeah, bye, darling. All right, guys, to the kitchen, everyone, right now. No way, follow me, follow me, young lady, follow me. bàbá wa bàbá wa hmm? ẹ pẹ̀lẹ́ níbo ló dà. wọn lọ dáná ni gbogbo wa òdì lọ dà ṣé n tó jáde mọ wọn níbo lọ dà. àwọn tá ló fẹ́ gbowó lọ́wọ́ yìí. wọn tájú fọgá ni. ẹ wo ṣẹ́tẹ́ ní kíkẹ́ ṣé èèyàn mo fẹ́ bá yín sọ hmm. ṣé rí mo rí kinní kan kinní kan tó gbé mi lọ́kàn látó kò ṣe pé mo lálàá o ṣó ti yẹ yín bọ̀ ó dà pé mo ṣe ni mo dà pé bí a mo rí bíi fíṣọ̀ mo tún wá pé kì í ṣe fíṣọ̀ kì í ṣàlà bọ̀ ó kàn gbé mi nínú mo á wò pé kí n wá ṣàlàyé fún yín kí ni nǹkan tó fà á tẹ́bi sọ pé a lè gba ọkùnrin ní tẹ́nàǹtì tẹ́ẹ̀dẹ̀ wá lọ gba obìnrin sílé tẹ́ẹ̀dẹ̀ sọ pé ẹ̀fẹ́ gba bàṣẹ́lọ̀ tí ò níyàwó sílé tẹ́ẹ̀dẹ̀ wá gbóbìnrin tí ò lọ́kọ sílé ẹrù orí ẹba yín ẹ̀dẹ̀ gbà sílé. ebi bá sí lọmọ sọ pé n lè gbà sọ dùgbọ́ bí wọn ti pobi bá sí lọ́ọ̀rí ni ọ̀hún pé ọkùnrin bọ́kùnrin ti wà wọn ò nílẹ̀ tó ń lé sí òru wọn ò tún máa wọlé wọn mọ̀ kórè bọ́tú obìnrin ó sì ṣe é fẹ́ wẹ́ ọ ó ti yẹ ọ. láyéláyé ẹ̀jẹ̀ bá mi sọ̀rọ̀ ẹ̀ torí kíni kí lè ro ọkàn yín gba tí mò ń rú búlọ́ọ̀kù níbo làwọn wà táyìn wá sọ fún mi pé èyí fẹ́fẹ́ yàwó kejì torí kíni yìí kí ló bá yẹn wá ṣé mo ti jẹun yóò ní. kí ló ṣẹlẹ̀. mo rí i pé mo ti rí wèrè ti pẹ́ ni torí gbogbo ọ̀ràn dáadáa tó máa ṣe ó ti ní mi lára kí n tó fẹ́ jáde bẹ́ẹ̀ ni ọ̀tọ̀ ní tó bá mi fà látàlẹ́ àná mọ́júmọ́ àárọ̀ ẹ̀ àlàkàlà mọ́lá ṣé mo tó fẹ́ jáde lọ ní ìsinsìnyí ló máa ń lọ rí ìrìkúrì ni. ẹ ẹ má gbé yẹn wá ṣé ẹni kan tèmi sọ fún yín ọ̀rọ̀ tèmi ni kẹ́ gbọ́ ṣó tí ẹ dẹ̀ jẹ́ kọ́rọ̀ mi kó yé yín dáadáa pé kí ló dé tẹ́ ẹ gba obìnrin tí ò ní ṣe lápá tẹ́ ẹ sọ pé. ní sùúrù ní sùúrù sọ́mọ tọ̀rọ̀ lẹ́nu fẹ́ plọ́ọ̀gì ẹ mọ́ná òde kọ́ lu ọ obìnrin tí ò ní ṣe yóò mọ̀ tún léṣe. ẹ. o tún gbọ́ bá náà ìwà lè para mi nítorí mo fẹ́ bọ́ sọ̀rọ̀ ah, ah, ẹ̀yìn òde yàwó ẹ̀yọ kan mọ̀dà pé mẹ́wàá lẹ́yìn nínú ilé àyàn tó. ẹ ẹ ṣé ẹ̀yin lè wá mi nìyí. Ah, irú ọ̀rọ̀ burúkú wò nìyẹn tó bá ti pé ẹni nǹkan tó yẹ ṣe lọ́kàn yìí nǹkan tó wà lọ́kàn yìí kẹsàn-án ká má gbọ̀kùnrin sílẹ̀ kẹ́yìn wá lọ gba obìnrin sílẹ̀ ẹni tó níṣẹ́ lápá tó jẹ́ pé ọkùnrin ẹni pé irọ́ o ẹni tó bá dàrú ẹlẹ́ni iṣẹ́ ẹni wọ́n kò lè kò lè ṣe kinní kan ẹ wá lọ gba obìnrin sílẹ̀ ẹni àtọ́bìnrin ò lè jọ gbénu léyìí o. yàtọ̀ orí mi ti ń gbóná dó èrè wo lọ fẹ́ jẹ́ nùkọ́ pa mi. Ah, ayé ti ta ọ̀ mọ̀jú gan tẹ́lẹ̀ o tún amájú o tún májú mọ ẹnu kí ni gbogbo orí burúkú tó ń bá a kìnnà tá sọ pé mo fẹ́ yàwó kejì wà bí. torí ọmọbìnrin yẹn. tẹ́tí kejì bá yọ yín lọ́wọ́. kíni ìwúlò etí ẹ̀gàn tẹ́tẹ̀lẹ̀ tó fi gbọ́n kankan ni. ọmọ òun tẹ́nàntì lásán ni n ò fẹ́ tẹ́nàntì ní sí borí pọ́ní bọ́dì yóò lè máa sanwó lé déédéé. èmi èmi má gba wíìlì lọ́wọ́ yìí fún kíni kíni mo fi wíìlì ṣe. wíìlì ta ló kùnà ọmọ tó ṣẹlẹ̀ gbogbo hmm. owó bí sọ̀rọ̀ ẹ ti pọ̀ ọmọ owó bí sọ̀rọ̀ ẹ ti wáyé èyí ló gbọ́n náà tó tún lọ. Ah, kí ló dé kí ló ṣẹlẹ̀ eh, eh. ẹ wo ẹ má jọba yìí fọwọ́ náà. Um, brother Desmond, Sir. Matthew 24, chapter 35. Ó ní ayé àti ọ̀run yóò kọjá lọ. Ṣùgbọ́n ṣe kínkín. Díẹ̀ nínú ọ̀rọ̀ Olúwa onírí kọjá láìṣe ó túmọ̀ sí pé ìgbà tí àsọtẹ́lẹ̀ yìí ti wà ó dídùn mọ́ wá sí ìmọ̀ṣẹ́ ìwé mímọ́ ní bí ẹkún bá pẹ́ dalẹ́ kan ayọ̀ ń bọ̀ lówùrọ̀ Matthew eleven twenty eight ni ẹ wá sọ́dọ̀ mi gbogbo ẹ̀yin tó ń ṣiṣẹ́ tí a di ẹrù wọlé lórí èmi ò sì fi ìsinmi fún mi nǹkan tó kù ni pé kẹ́ ẹ wá sọ́dọ̀ Olúwa ẹ kó gbà níyàn yín ẹ kò lè láyà á sì fún yín ní ìsinmi dáàdì bíbélì náà ló sọ wípé èrè tí pípẹ́ máa ń ṣọ̀kan lára ẹ̀ dáàdì ọkàn mi ti ṣàárẹ̀ gan-an nítorí pé gbogbo èèyàn ló máa ń pariwo wípé mo mórí kọ láti máa wà láàrin àwọn ọ̀rẹ́ mi bá ti máa ń kọrin láì rí lù wọ́n máa wá jó ni ah, so gbogbo èèyàn ló dẹ̀ ń pariwo yẹ ti blow èmi gan fúnra mi wọn kó yẹ kí n ti blow ìyá pọ̀ dáadé o. ẹ ṣe rí gẹ́gẹ́ bí mo ṣe sọ ilé rúru a máa wá sí ìmúṣẹ ẹ̀yin náà kàn tún gbìyànjú bóyá kí ẹ máa fi orin kẹ́ tún fi máa yin ọlọ́run lógo kẹ́ fi gbé olúwa ga ẹ lè ẹ lè pè ní bóyá gospel hip hop. ẹ dáàdi hip hop ni mò ń kọ kò ń ṣe kò ní gospel nínú sá. kò yé mi tó náà ṣùgbọ́n mo pé kí ni ẹ ṣe ó ṣe blend mọ́ra wọn ṣe mọ ìpẹ̀lẹ́ máa ṣe yóò yóò jésù jésù aha olúwa fàyè mi fún ẹ fàyè mi fún ẹ fi tèmi fún ẹ gbogbo ìgbàlà ọ̀run wà lókè e, e, mi ò lè kọrin but ṣe mọ ó yẹ kẹ́yìn lè lo gift yín kẹ́ fi. <laughs> dadi ah star yẹn ń ṣe star yẹn mi because àwọn Lámídé Davido àwọn tó jẹ́ pé mo fẹ́ mo bá ṣe competition yẹn sá. àwọn brothers méjèèjì ti brother Lámídé àti brother David àwọn méjèèjì yẹn lẹ́jọ́ ń figagbága. Um, no mo mórí kan ju wọn lọ. ẹni. mo mórí kan ju wọn lọ. àwọn gan wọn gbà wọn gbà fọgà wọn. ok àwọn brothers méjèèjì yẹn gbà fún yín Christian mọ́wọ́n adélé ayọ̀ àṣẹ ah, wípé ìrìn àjò yẹn sì jìn hmm, ó jìn ṣùgbọ́n kò sí nǹkan tí ọlọ́run mi kò lè ṣe ṣe mọ̀ olúwa á ṣèyanu ṣe gbọ́ ẹ túbọ̀ ẹ túbọ̀ tẹra mọ́ ṣùgbọ́n mo fẹ́ advice yẹn fún nǹkan kan sá lóòótọ́ inú mi dùn bẹ́ẹ̀ ṣe túra ká níwájú mi tẹ̀ jẹ́ kí n mọ gbèǹdéke bí ẹ̀bùn yẹn ṣe tó wípé ẹ lè kọrin ju àwọn brothers mi jẹ́jẹ́ lọ ṣùgbọ́n sá ẹ má sọ níta ẹ jọ kó mọ̀ níwájú iwájú mi báyìí àwọn èèyàn ò ní gbàgbọ́ ṣẹ́gbọ́. ẹ jẹ́ ká gbàdúrà ní orúkọ Jésù ní agbára ẹ̀jẹ̀ Jésù sọ́wọ́n ṣìbò ọmọ rẹ wá sí iwájú rẹ broda Desmond ó ní òun òun fẹ́ fi yin Olúwa lóòótọ́ hip hop ló fẹ́ máa kọ ṣùgbọ́n Olúwa mi. ok so pastor Gideon mọ́ mo máa gbé kọ́ ọ̀hún ni kò sí wàhálà ṣebí pastor ni wọ́n wọ́n tẹ̀ ṣe gbéná ká tẹ̀ sọ̀rọ̀ àbí ká ṣàtẹ̀. Hmm. èmi dẹ̀ ni counseling day hmm. màá láti lọ sí church ó máa láti counsel mi ó máa láti rí mi àbí ṣé máa lóun ní ṣe counseling fún mi ṣe pastor wa ni mi ìṣá lè wà lórí kí kò kàn mí kan ní má wọnú ọ́fíìsì kò possible so máa láti gbọ́ tèmi náà. Hmm. jẹ́ lọ change Hello, Daddy. Hello, Deborah. Ṣé àlàáfíà ni? O ti wá ń bíṣẹ́ àbí? Daddy, I'm fine. No, I'm just a bit stressed. Moon shuttle morning and night shifts. So when you come marry me, then I have few meetings too. Mm, it's okay. Ó máa Um, rí bẹ́ẹ̀. Um, ìwé mímọ̀ ti sọ wípé nínú la la one àwa ò to máa jẹ́ to ti So tó bá ń ṣiṣẹ́ tó ń ṣe wàhálà, it's fine. You know? it is in accordance with the bible okay àdúrà tó kàn máa gbà ni pé kólúwa kó fún ẹ ní okun àti agbára láti máa ṣe yíyọ̀ ni ẹsẹ̀ ọ̀dọ́ máa ń yọ̀ ẹsẹ̀ ò ní yọ̀ lórúkọ Jésù. amen thank you daddy eh, mo kàn ní kí n check in not like i really have anything to say so i'll, I'll just talk to you later. no Deborah. Uh-uh ẹ ṣe bí ọmọ onígbàgbọ́ ṣe máa end uh, conversation pẹ̀lú bàbá ẹ lórí fóònù that's totally wrong. Ah, rárá o kò ń ṣe pé bóyá mo bá yín sọ̀rọ̀ náà tẹ̀lé mo kàn fẹ́ check in. okay can we just pray for for like a minute please in the name of jesus father lord ọmọ rẹ di ọwọ́ rẹ olùwàbámi dì í mú dì í mú ṣinṣin. Joshua ṣèwé fún àwọn ènìyàn wípé olú. Daddy. Ah. Um, Sista Jumoke. Ah, wrong time ni ẹ wá ṣe. I'm telling you. In fact, uh, General Overseer ṣẹ̀bá mi sọ̀rọ̀ tó ń sìn. Wọ́n ní pé kí n wá ní kíákíá ń sìn ọlọ́wọ́ gent. kí ló dé tẹ̀ ẹ́ avoid me? Why are you doing this to me? I am not avoiding you. ọ̀rọ̀ tí ìwé mímọ́ yìí sọ ni mo tẹ̀lé ó ní ká ṣọ́ra fún èṣù àti iṣẹ́ ọwọ́ rẹ̀. ṣé mi lè ṣù àti iṣẹ́ rẹ̀? I didn't do this on my own. We did together we did together. It was both our consent. It wasn't mine alone. Oh. Sister Jumoke. Gideon. Mi ò pè yín but um... See, let me tell you something. I enjoyed what happened between us. And I do not have any regrets. In fact, me ò planning. Ati Àtìgbà tí kíní yẹn ti ṣẹlẹ̀, ìfẹ́ ti gbòòrò lọ́kàn mi. Kì í kí n ṣàṣe pé mo mọ̀ mọ̀ ṣe ó ṣẹlẹ̀ fáyín ó ti ṣẹlẹ̀ nìyẹn mo ti wá nífẹ̀ẹ́ kí ló fẹ́ kí n ṣe sí ṣẹ́jọ́ mi ni. Get ye behind me, Satan. Ah, ah. Kí ni? Ta ni Satan? Jùmọ̀kẹ́. Gideon. Jùmọ̀kẹ́. Gideon. Listen, please, I don't want you to see me as a devil. I am not the devil behind you. I am a woman who is in love with you. That's all that matters. Láti ọjọ́ tí mo ti gba iṣẹ́ Olúwa, Sister Jùmọ̀kẹ́, mi ò kọsẹ̀ rí débi pé mo máa ṣubú. Ẹ mú mi kọsẹ̀, ẹ mú mi ṣubú. I have been married for over thirty years. Mi ò gun orí obìnrin mi rí ẹ wo. what happened between us was a mistake. a total mistake. mi kì í ṣe àpótí tó ń gbèyàn. ah sista Jumoke mi kì í ṣòkúta tó ń kọyàn lẹ́sẹ̀. mo mọye àwẹ̀ àti àdúrà tí mo gbà kó tó di pé olúwa ṣíjú àánú mi. tó fẹ́ gbà. I fasted I prayed kí ọlọ́run lè dáríjì mi for seven days kò sí olókè tí mi ò lọ ọlọ́run gbọ́ àdúrà mi jùmọ̀kẹ́ mi ò ṣetán láti padà sínú ẹ̀ṣẹ̀ mọ́ ajá mi ò ṣetán láti padà sínú ẹbí rẹ̀ ó ṣàìrọ́ pápá. ṣé mi lè bí. jùmọ̀kẹ́ má wá mi mọ́ má pè mí mọ́ tí n bá pè ẹ́ má gbé má wá sí ibi mọ́. your counseling time is over it is time for you to take your leave. ọlọ́run á gbàdúrà ẹ̀. àmín. olúwa yá mi yá iṣu. ta ni. kristi yá mi yá iṣu. ta ni. Oh see Gideon èmi ò bá ẹ jà o tèmi ni pé má sá fún mi má má sá fún mi ah, Gideon jọ ibi tí wàhálà lè wà tó bá sá fún mi wàhálà ni o má wá ẹ wálé o má sá fún mi èmi ò bá me i'm in love with you and that, ah. that's all i care about mi ìwà láti wá báyé ẹ jẹ́ mi ìwà láti wá dayé ẹrú mi dẹ̀ ni pé kíyàwó ẹ fìlé sílẹ̀ rárá o ṣáàjẹ́ kémi wà láàyè mi kínú mi máa dùn káyọ̀ mi máa kún torí pọ́lọ́ ti fún mi lọ́kọ tẹ. ẹ ẹ inú yẹn dùn ayọ̀ yẹn á kún níbi. Gideon yé ah! fún mi Gideon fún mi Gideon torí oh pé ibi ìsinmi mi ni mo ti dé yìí o kò jù bẹ́ẹ̀ lọ bá sá fún mi o tó bá sá fún mi máa wá ẹ wálé o kò jù bẹ́ẹ̀ lọ. bàbá máa jẹ́ kí n jábọ́ Èdùmàrè máa jẹ́ kí n jábọ́ ìjọba ọ̀run lèrè onígbàgbọ́ bàbá máa jẹ́ ìṣẹ́gun ní bàbá olùṣègùn olùṣègùn ní ọmọ olùṣègùn ní ẹ̀mí mi mọ olùṣègùn ní bàtà lọ́kàn. olúwa o ń fa ọkọ mi yà níwájú rẹ torí wọ́n ṣe ni mí. ìjọba ọ̀run lèrè onígbàgbọ́ bàbá máa jẹ́ kí n jábọ́ ìjọba ọ̀run lèrè onígbàgbọ́ o bàbá má jẹ́ kí n jábọ́ dì mí mú ọlọ́run dì mí mú olúwa torí pé mo mọ̀ pé mo ti ṣẹ̀ sí ọ kí ló ti pásítọ̀ Gideon ṣe báyìí fún un èmi náà ṣàmọ̀ pé ó máa padà rí báyìí ṣé wọn nífẹ̀ẹ́ èèyàn ni mo nífẹ̀ẹ́ ọmọkùnrin nítorí Ọlọ́run bá ti kí n ṣe pé bí a mọ plan láti nífẹ̀ẹ́ ṣé bó kò ṣẹlẹ̀ náà ni kí ló wá ń sá fún mi fún báyìí. ah olúwa mo fara mi ya ní iwájú rẹ olúwa mo wà ní òní iwájú rẹ olúwa wọ ọṣọ fún mi ah ọ̀rẹ́bìnrin abánidẹ́ṣẹ̀ yìí kristi gbà mí lọ́wọ́ rẹ olúwa gbà mí olúwa gbà mí olúwa mo ti ṣẹ̀ mi ò tọ́ sí ògo rẹ mọ́ olúwa mo ti ṣẹ̀ mi ò tọ́ sí ògo rẹ mọ́ olúwa dájú dájú dájú dájú dájú. ìdùmarè má jẹ́ kí n jábọ́ ìjọba ibo kí ló dé tí pásítọ̀ Gideon gbé kan èmi ní kọ́kọ́ ṣàmúdá ṣe ṣé bá ṣe ni ṣé mo wá mọ̀ kí mo máa fall in love pẹ̀lú ẹ̀yìn báyìí kí ló wá ń sá fún mi fún bó ìgbé tó dẹ̀ sá fún kò ṣáà lè church àjókòsọ kan ẹ̀ báyà máa wúra wá báyà mo lọ church lọ́la. sir ìmọ̀ràn tèmi fún ètò tí a dé fún ìparí ọdún yìí lórí publicity èmi ò lérò wípé a nílò láti ya. Oh, sorry about that. èmi ò lérò wípé a tún nílò láti ya owó túùlù kan sọ́tọ̀ fún publicity mọ́ gẹ́gẹ́ bá a ti mọ̀ wípé ẹ̀mí mímọ́ ti ń ṣiṣẹ́ fún wa ní orígun mẹ́rẹ̀ẹ̀rin orílẹ̀-èdè yìí nígbà tí ọdún bá ti ń lọ a rí wípé gbogbo àwọn èèyàn ti máa ń gbáradì fún ètò wa wọ́n mọ̀ gbajúgbajà ni èmi ò wá lérò wípé a tún wá nílò láti kó owó túùlù kan jọ fún publicity mọ̀ gbogbo wa la mọ̀ wípé ní orílẹ̀-èdè yìí ní gbogbo ìgbà tá a bá ti fẹ́ ṣe ètò yìí ní ìparí ọdún gbogbo àwọn èèyàn lórílẹ̀-èdè ti mọ̀ pé à ń ṣe ètò kan ẹ̀mí mímọ́ sì ti ń ṣiṣẹ́ fún wa. oh god <laughs> wọn ò ní mọ̀ pé ẹ̀yin pastors wà bí àwọn oní counseling yẹn. gẹ́gẹ́ bí mo ṣe ń sọ lọ eh, a nílò láti ya owó kan sọ́tọ̀ fún publicity mọ́. great great um, pastor uh, Larry. So. ní tòótọ́ bí ọdún mẹ́wàá sẹ́yìn tá a ti ń ṣe kínní yìí lọ́lọ́run ti ń ṣe ògo ẹ̀ nínú. No jọ wà praise the lord hallelujah praise the lord hallelujah hallelujah. tá a dẹ̀ mọ̀ wípé ọwọ́ olúwa kò ní kúrò nínú ayé wa. ẹ má àwọn mercy flawless media tó ń bá wa ṣe lọ́dọọdún àwọn náà ni kẹtúnjẹ ká tún lò torí láti bí ọdún mẹ́wàá yìí àwọn náà náà ń bá wa ṣe ẹ mọ̀ pé àwọn náà lò bí bọ́ọ̀dọ́à printing media kí náà ti gbogbo àwọn náà ṣe gbogbo ẹ̀ àwọn náà ni kẹ̀kẹ́ ká lò gbogbo ala mọ̀ pé social media ti gba gbòòrò kan báyìí ẹ jẹ́ ká lò wọ́n kan bá wa ṣe. ok i'm in support uh, i'm in support of that. wọ́n ṣe dáadáa. Eh, so ó túmọ̀ sí pé ká ká má sọ pé à ń mú fúnra wa lọ sí rédíò àbí à lọ sí tv so ká mọ̀ pé ok company wọn wọn la máa gbé gbogbo Mm. Ọlọ́run mọ àjọṣepọ̀ wa dáadáa so ẹ jẹ́ ká ṣe máa lò. I want to support that too okay. but I need láti uh, set up um, brother that will be after the a ní meeting <laughs> wọn ti lè gbọ́ mm. eh, so brother tó ń pè mí ni mo ṣe come up after. You're so uh, kún yín lágbára. Àmín àmín. Sometimes ó máa ń wà overwhelming. So so a máa set a committee láti uh, message. So a máa set a committee láti jókòó go to understand because um, you know. Jesus! Ṣé kò sí sá? Ṣé kò sí o? bẹ́ẹ̀ ṣe pariwo Jesus yẹn ló. ogun lè ṣe um, ok sir mo rò pé bá ṣẹlẹ̀ fún mi ní ibi um, ìṣẹ́jú kan jù. kí olúwa kí wà pẹ̀lú kí olúwa kí wà pẹ̀lú. tí mo bá dé màá lè a lè fọnà láti lórí iṣẹ́ àti amára. ẹ fọkàn yín balẹ̀ sá. olúwa kún yín lágbára amen olúwa kún yín lágbára. ẹ ṣe sá ẹ ṣe sá. Praise the Lord. ṣé kìí ṣe pé nǹkan ṣẹlẹ̀ sí alọ́ba ní ilé báyìí. ẹ tó bá ti níyàwó tó bá ti lọ́ọ́ wọlé kò sí pé àdúrà la máa wà fún ọ lọ́wọ́. hello sista Jùmọ̀kẹ́ sista Jùmọ̀kẹ́ for God's sake báwo lè ṣe máa sọ pé lóyún why báwo lè ṣe máa lóyún. ẹ jọ dadi eh, Gideon kí ló ń bá mi sọ ṣé mi mo fúnra mi lóyún ṣé bájọ ṣé ni ṣé mi wá mọ̀ pọ̀ máa doyún ni. ẹ dúró ẹ má ẹ má ẹ má ṣe bẹ́ẹ̀ ẹ wo èṣù ti yá wa lò náà ẹ má jẹ́ kí èṣù bí wa ṣubú mo mọ̀ pé kò ń ṣe fault yín kò ń ṣe fault èmi náà ẹ ṣáájò torí ọlọ́run ẹ má sọ pé lóyún ni ẹ jọ̀ọ́ ẹ ṣe ni kí ẹ pa mí sílé ẹ má pa mí síta mo bẹ̀ yín pẹ̀lú orúkọ Kristi mo bẹ̀ yín pẹ̀lú nǹkan tó múnú yín dùn jù láyé ẹ jọ̀ọ́ torí Ọlọ́run orúkọ yín ò ní bàjẹ́ ẹ jọ̀ọ́ ẹ jọ̀ọ́ ẹ jọ̀ọ́ torí Ọlọ́run gbogbo nǹkan tá a bá lè ṣe sí i ò ní kẹjẹ ká ṣe. coming from a pastor's mouth kí lọ ṣe oyún nìyẹn ṣé ìwọ ọmọ pẹ́ṣẹ̀ ni oyún ṣiṣẹ́ ni àbí o ka bible tiẹ̀ débẹ̀ ọ̀rọ̀ yìí ti dọ̀rọ̀ á méjì o kó ń ṣọ̀rọ̀ èmi nìkan mọ́ má da ẹrù tí ò ń ṣe tèmi nìkan lé mi lórí àjọ máa bẹ́ẹ̀ ni. I beg you in the name of God I beg you ẹ jọ̀ọ́ gbogbo nǹkan tó ń dùn láyé yín ni mo fi bẹ̀yìn orúkọ yín ò ní bàjẹ́ iṣẹ́ yín ò ní bàjẹ́ listen a máa wá nǹkan ṣe sí ni o ẹ má palẹ̀ kankan mọ́ o a máa wọ́gbọ́n dá sí ni o etí wo ló ń báyọ̀ gbọ́ a máa wọ́gbọ́n dá sí ni ẹ jọ̀ọ́. òkè Gideon ni wọ́n fẹ́ báyé tèmi jẹ́ kémi lọ ṣẹ́ oyún tí bá gbàgbẹ́ lọ́ńkọ́ ṣé o mọ̀ pé ẹ̀ṣẹ̀ ẹ̀ṣẹ̀ ẹ̀ṣẹ̀ yẹn ọrùn ẹ ló máa wà èèyàn méjì lòkù tí ẹ lọ́rùn nìyẹn èmi ò lè ṣe oyún o torí mi lè jẹ́ kẹ́mi mi bọ̀ sí tẹ́mi mi gan bàtẹ̀ wà bọ́ sí mi lè pa ọmọ tí mo fi lóyún ní nǹkan tí mo ti ń wá láti jọ ọjọ́ tí mi ìrọ́nà àbáyọ sí tọ́lọ́ wá jàjà ṣe lè wá ní kìí mi lè ṣe o èmi máa bí eléyìí ni o because ẹni tó bá ti tó bá ti ṣerú nǹkan báyìí nǹkan tó máa máa expect nǹkan èèyàn lè lóyún èèyàn lè máa lóyún tí èèyàn bá dẹ̀ ti lóyún èèyàn máa ṣe palẹ̀ mọ́ bí èèyàn ṣe máa bí mọ́ ni ètò kọ́mọ yẹn wá sáyé léèyàn dẹ̀ máa máa ṣe àbí kí ló ń bá mi sọ. listen Jumoke, I'm, I'm a pastor, a respected one in the church. I'm a responsible father, a responsible husband. I, I, I, I am a mentor to many and èrò púpọ̀ ló ń pastor Gideon at our family pastor Gideon at our family ẹ̀ ojú ò lè fẹ́ kó fi okay ìwọ lórúkọ ò fẹ́ borúkọ ara ẹ jẹ́ kémi wá bá yí ara mi jẹ́ torí pé wọ́n fẹ́ retain orúkọ tó dáa ó ní tó bá wùn ẹ́ tó bá mọ̀ kó máa wúlò fún ẹ òun ni kò ṣe ní tó bá wùn ẹ́ tí mo mọ̀ kó máa wúlò fẹ́mi òun lèmi náà máa ṣe bóyá kájọ pàtìjú rẹ́ǹsìn kájọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ èmi ò ní pé dandan kò fẹ́ mi bọ̀ máa bí mọ́ mi láyé òde mọ̀ pé wọ́n ni bàbá ẹ̀ káwa méjèèjì lè ṣe win-win keep your marriage and I'll keep my child kò jù bẹ́ẹ̀ lọ mi ò bẹ́ẹ̀ jà ò pé kí n lọ ṣáwìn yẹn yọ kúrò nínú ọ̀rọ̀ kò sí nínú ọ̀rọ̀. hello hello listen ọlọ́run tó wá pọ̀ hello jùlùkẹ́ hello ha yé ah Christy irú ìdánwò wo ló gbé sí níwájú yìí. Jùmọ̀kẹ́ sórí àtìgbà tó ti kó wọdún lé mo rí pọ́nmọ dáadáa ni ẹ èmi ò kí ń gba obìnrin tí ò lọ́kọ àbọ̀ ọkùnrin tí ò níyàwó sílé torí mi ò fẹ́ wàhálà àmọ́ àtìgbà tí wọ́n ti dé mo rí pé ọmọ ṣiṣẹ́ ṣiṣẹ́ ni ẹ wọn a máa ń fojú wọ̀ bẹ́ẹ̀ pé àbíkàn ìyá mi ni ẹ láti ṣe ń lọ máa fojú wọ̀ bẹ́ẹ̀ pé bàbá kan náà ìyá kan náà ló bí a pé àbúrò ló jẹ́ fún mi nǹkan ẹ̀yọ̀ kan wá wà tí mo fẹ́ bẹ́ẹ̀ sọ̀rọ̀ kò sí bóbìnrin ṣe lè wà láyé tí ò bá ládé orí kódà kó máa gun ẹlikópítà ọlọ́run ò sí nǹkan kan fún un mo á fẹ́ mọ ẹ̀ǹtẹ̀ ẹjọ́ ń fẹ́ra yín ó láwọn ọ̀rọ̀ tí ń bu náà sọ àbí ó sáà ní ẹnìkan tó yẹ pé ẹjọ́ wà ẹjọ́ ń ṣe bíi pé ẹjọ́ ń pẹ́ ìfẹ́ra yín àbí kò sí serious relationship kankan ni wà á tí ò bá sí máa fi nǹkan pamọ́ fún mi tó bá yẹ pé orí ìdádó lórí ọkùnrin ni ọ̀nà wà tá a lè gbé gbà gbọ́ àbí tó bá ti rìn pé o ní kankan lọ́wọ́ torí pé kò serious tó bá jẹ́ pé bíi èyí tí w bẹ́ẹ̀rẹ̀ okọ rẹ̀ àbí haru ló bẹ́ẹ̀rẹ̀ okọ rẹ̀ àbí kọ́ jẹ́ bíi wàrísì wálé wàlíù wákìlì àbí tó bá níbi rasaki òní rasaki oníwálé ẹ̀dọ̀ àbí tó bá rí pé kò tí ì sí tó bá rí pé ọkàn rẹ̀ ńdọ́kàn rẹ̀ bá mú sọ fún mi. Hmm? ṣé ọ máa ń wá àbọ̀ máa ń ní torí tó bá rí pé àmúbọ́ lọ́wọ́ àjẹ́ kí n mọ̀ ń bọ̀ sàmúdúró ọ̀sá gbọ́dọ̀ rí ìdádó lórí ọkọ. wọ́n mọ́lẹ̀ wọ́n mọ́lẹ̀ wọ́n mọ́lẹ̀ wọ́n mọ́lẹ̀ nǹkan tẹ́lifíṣẹ́ ìtẹ́lọ́mí ní bẹ́tírò àbí kì í ṣe bẹ́ẹ̀ nǹkan tó fẹ́ ṣe rè. má bínú tí ẹ wọ́n bínú. ẹ wo ẹjẹ sọ kiri kan fún yín màmá ẹ tí ìlé tẹfẹ gbà o ah, ah. ṣó ti yẹ yín wọ́n ti ṣe kúkú ló ti sìn yín lọ́wọ́ ọlọ́pàá. lọ máa lọ rí epo tó fẹ́ rà ó jẹ́ mọ̀ ń bọ́ ọmọ ló máa tọ̀rọ̀ lọ́wọ́ ni. Ah! tí mo jìyà tí mo rú búlọ́ọ̀kù mo rú sìmẹ́ǹtì lẹ́yìn èmi ìyá jẹ̀bi gan. wo tí o ń gbàdé ti pé bí sọ pé lòun ṣe wo ní oru sìmẹ́ǹtì oru búlọ́ọ̀kù nílé ilé tí mo ti dẹ́kì kí n tó fi ọ. ẹ wo wọn wọn ti wọn bíbú sẹ́ẹ̀dì o òbí musa di kú o kò lè gbẹ́wò eléyà sílẹ̀ láyé. rárá òní wednesday òní wednesday gbóná ni máa ṣe. ìwé ilé kò lè gbé sílẹ̀ ẹ wo ẹ bá kókó mi o. ẹ wo má bínú sórí èyí wà nǹkan rẹ̀ ọ̀dà tán bí ọ̀rọ̀ mi kù sí lórí o ọlọ́run kẹ́ mọ́ lọ ni ìgbà tí mo fẹ́ fẹ́ lé wọn tẹ̀sílẹ̀ etí kan nídùn ó sì ń gbọ́ díẹ̀díẹ̀. ìrọ̀lẹ́ pẹ́ẹ́rẹ́ tó bá yẹ tó bẹ́ẹ̀ wo ìyá sẹ́ni tó bá wà kọ́ mi báyìí. ọbẹ̀ tí rẹ kò báyìí yóò wò pé bọ́yá. yóò rò pé náà làwọn tọ́bọ̀ tí tọ́bọ̀ tí ọ̀tún. aṣèjọ bẹ̀rẹ̀ ni ẹ wo sẹ́ni tó bá sùn tẹ́ẹ̀rí ìgbòdòkọ tó náà dúró báyìí ìwọ̀n èmi ni. kò ní ah. nǹkan kan. sẹ́ni hm. ẹ̀gún tẹ́gún bá wà báyìí tó bá sọ́wọ́ sàlẹ̀ èmi ni káwọn olóró bá wà láàrin àwọn ẹgbẹ́ wa èmi ni ẹ ti rìn lé o ẹ bá kọ́ mi èmi ni mo sọ bẹ́ẹ̀. ìgbóná ló ṣe báyìí ìgbóná ló ṣe bẹ́ẹ̀ mo fi máa ń dẹnu fún gbogbo bíi ládùúgbò kóun máa gbẹ̀wé ilé fún ọ nìyẹn ló ló pa ọ. a ní kò ń sí nígbà gbọ́n tí mò ń sọ fún ìgbó náà ní í ṣe kò sí nǹkan tó mú ṣe jù báyìí. ẹ má kọ́kọ́ bí ẹ má lọ kíkúrò ti sí yín ó ń pírítẹ́tẹ̀ rẹ̀ lọ́wọ́ ó ń pírítẹ́tẹ̀ rẹ̀ lọ́wọ́ mo sọ lọ́dọ̀ àwọn ọ̀rẹ́ mi kan wọ́n ní pé ẹ tí ìyàwó tiẹ̀ náà wá ìyàwó yìí lọ́dọ̀ ní kọ́kọ́ lọ́wọ́ lọ́wọ́ pé ṣé ah. bẹ́ẹ̀ tí tèmi ló di. wọ́n ti gbọ́ obìnrin sọ pé lọ́kùnrin ṣe kí ní sọ́sì mo ní àti gbọ́ ìwọ ló ní ọlọ́run búlọ́ọ̀kù. ẹ tẹ̀lé mi mi lọ́ra pẹtrol lọ́run búlọ́ọ̀kù. ẹ kò sí wàhálà gbogbo kan tó fẹ́ jọ sọ ẹ jẹ́ ká jọ bẹ̀rẹ̀ ẹ kọ̀tínú. wo tó ọ̀rọ̀ tí mò ń bọ́ sọ lọ. aládùúgbò gèsè ìyàwó mi gangan náà mọ̀ kan. <laughs> Sorry dear, who is this? This is Iyamufo, the woman I told you guys about. Hello ladies, how are you doing? How you doing? Very fine. Ah, Ngozi, how are you? Good morning. Ah. Ẹ I'm a Yamufu. Eh, sorry, excuse me. I'm an Yamufu. Where you gone? Oh, good job. Ah, very good. Please, your hard kettle. Torí àti gbómi tí kaná. We go need them. Ṣọlá pé can you walk wàá bá mi sọ fún ọkọ ọ̀run ẹ tó ní fọwọ́n pé o àfẹ́ṣe CS pẹpẹ sí o CS next week o bóyá he can give us spiritual support because ọ̀rọ̀ kàtìkàtì ló sọ lẹ́nu. Uh, come ẹ jókòó ẹ jọ̀ọ́ mi ò mi ò rí pé mo mọ ojú yìí nínú ìjọ wa. mi kì í ṣe ọmọ ṣọ́ọ̀ṣì yẹn ní bíbá yìí mm-hmm. ọ̀rẹ́ mi kan ló máa ń wá sí ṣọ́ọ̀ṣì yẹn òun ni ó sọ fún mi counseling day àti ibi tí màá ti pàdé yín pé àwọn èèyàn máa ń tò pé kí mi náà mú nọ́mbà kí tó bá kàn mí pé màá tẹ́ǹsì Jàre, ìwé mímọ́ ní ká má ṣe kọ ìpéjọpọ̀ ara wa sílẹ̀ gẹ́gẹ́ bí àṣà àwọn ẹlòmíràn. Ó ní ẹni tó ń fẹ́ ẹ̀kọ́, ó ń fẹ́ ìmọ̀, ṣùgbọ́n ẹnikẹ́ni tó bá kórìíra ìbáwí, ẹranko lásán ni. Ṣáìtì ọ̀rọ̀ ṣíbò. Ah, Amen. Olúwa. And the book of Proverbs. Proverbs chapter 11, verses 14. It says, Where no counsel is, the people fall. They fall. But in the multitude of counselors, there is safety. Can you hear that? The multitude of counselors. Not even one, not even two. There is safety. ní orúkọ Jésù. Àmín. Ní agbára ẹ̀jẹ̀ Jésù. Àmín. Olúwa ọmọ rẹ fẹ́ ìmọ̀ ó fẹ́ òye Olúwa fi fún un. Àmín Jésù. Kò fẹ́ kọsẹ̀ kò fẹ́ rìn nínú ayé Olúwa ìmọ́lẹ̀ rẹ bá mi tọ́ fún oníàdúrà ni idà fún onígbàgbọ́ láti bá ọlọ́run rìn àdúrà náà ni à ń gba olúwa jẹ́ ká bá ọ rìn. àmín jésù. nígbẹ̀yìn ohun gbogbo lónìí ká lè láyọ̀ ká yìn orúkọ rẹ lógo hmm. ní orúkọ jésù kristi agbára wa. àmín àmín àmín ní orúkọ jésù kristi. hallelujah hallelujah hallelujah amen. amen. what's the name. Orúkọ mi ni Ọlájùmọ̀kẹ́ Adérìntàn. Hmm. I am uh, Pastor Gideon Ọlọ́rungbẹ̀bẹ̀. So, kí ni mo lè fi ràn lọ́wọ́? Pastor, eh, Daddy, ẹ̀wọ̀n, I'm forty years old. Mi ò dẹ̀ tí ní ọ̀kan pàtó tí mo lè sọ pé ah ẹni tí mò ń fẹ́ àbí tí o ti fẹ́ mi sílé rẹ̀ àbí tí mo fẹ́ fẹ́ lélẹ̀ kò sí and I'm having pressure from everywhere my family my friends my relatives in fact everywhere àwọn ọ̀rẹ́ mi from everywhere ni pressure yẹn ti wà ó dẹ̀ ti sú mi kódà ń gbà kan I attempted to take my life oh. yes because I was tired of everything tí n bá jáde èmi nìkan ni ibi tí mo faṣọ sí ti má dé tọ́wọ́ mi tí n bá rántí láti sà ibi tí mo fi sí lórí bẹ́ẹ̀ náà ni màá ti padà wá bá kò sí pé ọkàn tún lè ṣe kí n tó dé kò sí pé ọmọ mo bá ọmọ ńlẹ àbí ọkọ mi dúró dè mí oúnjẹ tí n bá sè èmi náà ni màá jẹ gbogbo ọbẹ̀ yẹn tán tó máa fi tán ó jẹ́ kó kó kó sùn yẹn pátápátá. sista Jùmọ̀kẹ́. bẹ́ẹ̀ ni sọ. iṣẹ́ wo lẹ ń ṣe. I'm an entrepreneur mo ní business. great ṣé iṣẹ́ yín náà ṣó ń lọ síwájú àbọ̀ ah, ní ìjà pé. ó tẹ̀síwájú dáadáa dáadáa. so you are progressing. ké ẹ jẹ́ kí n bí ní nǹkan kan ẹ jọ ẹni tí kò kọ́lé kalẹ̀ tó wá lọ gbé búldoza tó wọlé yẹn ṣé ó dẹ́ṣẹ̀ àbí ò dẹ́ṣẹ̀ bẹ́ẹ̀ ni ẹni tí kò dá ẹ̀mí tó bá gba ẹ̀mí tẹ́ bá gba ẹ̀mí ara yín ẹ̀ṣẹ̀ ni níwájú Ọlọ́run ẹ ẹ má ronú wípé ẹ fẹ́ gbẹ̀mí ara yín fún nǹkan kan no kò sí ìṣòro kankan bó ti wù kó ga tó Kristi Jésù ni á dẹ̀ wò palẹ̀ àṣẹgun rẹ̀ ẹ má gbàgbé wípé aleluya lásán ló odi Jericho ogun ayé yín ò lè ga tó odi Jericho so do not allow pressure from whoever to be it friend, families, you know, acquaintances, colleagues, or whoever. No. Ọ̀tọ̀ akoko. àkókò oníkálukú nílé Even kí ọmọ jẹ́ Táyé àti Kẹ́hìndé tí wọ́n gba inú kan náà kọjá tàbí ní àsìkò kan náà àti ṣoríire wọn nílé ayé ọ̀tọ̀ọ̀tọ̀ ni please do not allow anyone, anybody, to give repressions, be it friend, families, acquaintances, colleagues, Any toba bá wọn kò jẹ́. Ẹ sọ fún wọn wípé ìwọ kọ́ ni ó dá mi. Ọlọ́run mi tó dá mi, ó mọ ohun tó fi mi ṣe, kò dẹ̀ ní fi mi dára ibi. Amen. Amen. I want a louder amen. Amen. Amen. So the first thing, pé mo fẹ́ kẹ́ calm down, okay? Ẹ máa sìn, ẹ máa gbàdúrà láì sinmi àti láì ṣàárẹ̀. Kéde tí ẹ bá ráyè mi ò mọ ìjọ mi tẹ wa o. Ṣùgbọ́n tẹ bá ráyè ẹ darapọ̀ mọ́ ìjọ wa. Um, tẹ bá darapọ̀ mọ́ ìjọ Kristi. I'm using this moment to tell you that in this church, in our church, there are some godly, wonderful, hardworking, handsome uh, men that are single tó jẹ́ pé uh, Ọlọ́run lè sọ pé kí ìrìn àjò yín kó jọ lọ pọ̀ all you need to do ni pe tẹ bá ti rí ẹni náà ẹ̀kan jẹ́ kí mi mọ̀ àárín èmi ẹ̀yin àti ọlọ́run ló máa wà and uh, adé tẹ̀síwájú meanwhile prayer is key prayer is important ẹ máa gbàdúrà láì sinmi àti láì ṣàárẹ̀ nǹkan tí ẹ fẹ́ yẹn ó dá mi lójú pé Kristi á ṣe fún mi. In the name of Jesus, everything you lay your hands upon shall prosper. Amen. Olúwa nítorí pé ọmọ rẹ ò fẹ́ mú ìmúkùmú. Ah! Olúwa ọmọ rẹ kò fẹ́ rin ìrìnkúrìn kò fẹ́ ṣe ṣekúṣe. Ọmọ rẹ kò fẹ́ lọ bí ayé ṣe ń lọ. O wá síwájú rẹ láti wá gba ìtọ́ni. Olúwa fún un ní ìtọ́ni. Àmín Jésù. Ká lè máa yìn ọ́, ká lè máa gbé orúkọ rẹ̀ ga. Jésù Kristi àgbàlá wa. Àmín. Hello? Sister Jumoke, um, ṣé ẹ ti bẹ̀rẹ̀ um, àwẹ̀ àtàdúrà tí mo ní kẹ́ gbà ṣé ó ń lọ ṣá. ah dadi ṣé mo tó yà mí lẹ́nu jù ń bẹ̀ òun ni wípé ìjọ́ keje tí mo bẹ̀rẹ̀ àwẹ̀ àtàdúrà yẹn ni mo pàdé ọmọkùnrin kan tó ń jẹ́ Lánre àtìgbà yẹn lọmọkùnrin yẹn ò ti jẹ́ nísìmí mọ́ ó ṣà ń bẹ̀ ni òun fẹ́ fẹ́ mi òun fẹ́ fẹ́ mi ẹ wò dáàdi ọlọ́run gbàdúrà o torí inú mi dùn gan pé mo ti rí èèyàn kan sí mi pé ah, òun fẹ́ fẹ́ mi. praise the lord. hallelujah sir hallelujah. ah olúwa ṣeun ó dà bẹ́ẹ̀ ó dà bẹ́ẹ̀. Hmm. ẹ ẹ dáàdi nǹkan tó ṣẹlẹ̀ ni pé mo fẹ́ mú láàrin wá rí yín ni sà ṣe mọ̀ èmi èmi ti àṣẹ̀ṣẹ̀ mo láìkẹ̀ bí mo ṣe rí tí mo rí sí lọ́mọkùnrin ó dùn wò àmọ́ ṣe mọ̀ pé kì is not only by the physical nìkan lè ọ̀fin judge pé yẹn ọ̀dà lọ́kùnrin láti fẹ́ sílé mo fẹ́ kẹ́ kẹ́ bá mi wo spiritually náà kẹ́ dẹ̀ bá mi cancel ẹ̀ kẹ́ wo bóyá ẹni tó tó téèyàn lè fẹ́ ni àbí tó ṣe tó ṣe bá rìnrìn àjò màá fẹ́ kí mo wá sọ́dọ̀ yín kẹ́ẹ̀kan wò kẹ́ẹ̀kan báwa méjèèjì sọ̀rọ̀ kẹ́ from there máa lè mọ̀ bóyá ṣó ti yẹn sà. nǹkan oh, tó kàn náà nìyẹn ṣẹgbọ́ ah, ẹ mú wọn wá ẹ jẹ́ kó jẹ́ ọjọ́ thursday so àwọn èrò tó máa wá fún counseling ní ọjọ́ thursday wọn ò ń pọ̀ jù à lè ráyè sọ̀rọ̀ dáadáa ṣe gbọ́ ẹ dúró ṣe bí ọmọlẹ́yìn kristi ni wọ́n bí yes sir a born again christian mo tiẹ̀ jẹ́rìí yín ná mo jẹ́rìí yín kò dáa màmá retí yín ẹ pẹ̀lẹ́ ẹ jẹ́ ká gbàdúrà ní orúkọ jésù ní agbára ẹ̀jẹ̀ jésù. pé ìyàwó mi ni as a matter of fact mo ti sọ fún countless times pé kó já make arrangement kí n lè meet àwọn parent ẹ so that way a máa lè make arrangement fún proper wedding i can't really wait for her to be my wife sir. dáàdi ẹ wo èmi lèmi ò gbà fún un pé kò tẹ̀lé round parents mi for now mo níbì kan tí mo kọ́kọ́ fẹ́ mú ẹ lọ náà ká tó dọ́dọ̀ àwọn òbí mi dé ló tẹ̀ ń lọ́rùn then àmọ́ á rí dáàdi mi that's my father in the Lord kò jẹ́ ká oh, praise the Lord. hallelujah. hallelujah. <laughs> brother Larry. yes sir. sister Jumoke. sir. ẹ̀yin right àwọn náà right òwe mímọ́ lẹ tẹ̀lé ah, òwe mímọ́ ló jẹ́ ká mọ̀ wípé ìgbéyàwó ṣe pàtàkì ah, nínú Genesis chapter two verses eighteen ó ní kí ọkùnrin náà kó má dàgbé so dandan ni kóun wá obìnrin tó máa dàbí tiẹ̀ kóun wá fún un ìyẹn túmọ̀ sí wípé ọlọ́run wa tó mú Eve tó dáa pẹ̀lú Adam ó ti mọ̀ wípé ìgbéyàwó ó ṣe kókó ẹ̀yin náà right tẹ́ bá sọ wípé ẹ ò lè rọ̀ṣẹ̀ torí. Uh, torí ìgbà tá a bá filé lọ́wọ́ ni kì í fàyà àwo hmm. tá a bá filé lọ́wọ́ ni kì í fọ́ ó tọ́ kí ìrìn àjò yìí kó bẹ̀rẹ̀ pẹ̀lú àdúrà torí pé ẹnikẹ́ni tá a bá fẹ́ bá rìnrìn àjò ó tọ́ ká mọ̀ dáadáa. ẹ ṣe é dáadé sá. you're welcome sir. lóòótọ́ uh, love is not enough and it entails commitment and dedication. Okay. Yeah, that's our, marriages. And, and prayer. And prayer. Okay. yes, sir. And prayer, God sir. bless you, sir. Uh, I mean marriages sir, to so, pe courtship won last for several years. I mean seven, ten. Uh, they couldn't even live for a year together. But Lara want tó yẹ pé orí social media náà ti pàdé. Tó yẹ pé wọ́n marry àti wọn sọ ìyàwó wọn lárinrin wọn dẹ̀ bímọ and they are living peacefully sir. brother Larry, ẹ máa get it wrong ah orí social media tẹ́yìn kan pè lásán yẹn ǹjẹ́ ẹ̀yin mọ̀ bóyá àwọn tí ẹni wọ́n ṣe ìgbéyàwó lórí social media yẹn ǹjẹ́ ẹ̀yin mọ̀ bóyá wọ́n fi lé olúwa lọ́wọ́ hmm. tó bá fi lé olúwa lọ́wọ́ definitely it will work hmm. meanwhile some other people wọ́n á dẹ̀ ṣe wọ́n wà nínú courtship for seven years eight years kò dẹ̀ ní yé o torí pé wọ́n kùnà láti fi ìrìn àjò yẹn lé olúwa lọ́wọ́ so màá rọ̀ wá wípé ìrìn àjò yìí ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ pẹ̀lú àdúrà àdúrà ni ọ̀pá kìrìsìtẹ́nì láti fi bá ọlọ́run rẹ̀ ṣe lábàbàbà ṣe bọ̀ olúwa kò dẹ̀ nígbàgbọ́ wípé a ò ní kábàámọ̀ ìrìn àjò yìí. àmín jésù sista Jùmọ̀kẹ́ ẹ jẹ́ ká fi lè lu àlọ́ àlọ́ nínú àwẹ̀ àtàdúrà èmi mọ̀ yìí pé ọlọ́run á bùkún torí pé nǹkan tó bá wùn like I, I tell sisters I tell them and even brothers make sure that a man you want to marry ó ti kọ́kọ́ wùn ẹ́ hmm, de kó kọ́kọ́ wùn ẹ́ tó bá wùn ẹ́ màá wá ní òkè ẹ jẹ́ ká gbàdúrà sí i èmi ò lọ́wọ́ sí kí ọkùnrin máa wo obìnrin kó obìnrin máa wo ọkùnrin kí n wá ní olúwa ní kí n fẹ́ra yín it is wrong so níwọ̀n bá gbà tẹ́tí wúra yín mo mọ̀ yín pé tá bá sọ fún ọlọ́run ó máa wo ọlọ́run á lè sọ yín pọ̀ ẹ jẹ́ ká gbàdúrà please can I have your hands please yes. join one hand and bring Father Lord àwọn ọmọ rẹ wá síwájú rẹ ìwọ tí o jẹ́ kí ìgbéyàwó àkọ́kọ́ ṣeéṣe ní Kẹ́nánì ti Gálílì olúwa ìrìn àjò wọn yìí di ọwọ́ rẹ̀ olúwa di wọ́n mú. àmín Jésù. Ah, ṣáírà bàbá ṣèbò ṣáírà bàbá ṣèbò bàbá. ìwọ Kristẹni má ṣe sinmi torí pé èṣù kò sinmi ní má ṣe ṣàtúnpara. ẹ̀wọ̀n dáàdi ó ti sún mi. torí pé sátani kò sùn rárá. Ah, gbogbo nǹkan ti sún mi náà kí ló dé. ẹ̀wọ̀n ah, tó bá jẹ́ sẹ́yìn tí má dọ́dọ́ lọ́wọ́ mi àtọ́lọ́wọ́ àjọ máa rò lẹ́jọ́ toró ti sún mi báyìí. ẹ ládùúgbò wàhálà mi lórí láre tí mo náwó fún náírà fún gbogbo nǹkan ni mo ṣe tán mo hùwà ìyàwó gidi lóde ọkọ fún pẹ̀lú ẹ̀ náà ó fi mílẹ̀ lọ́fẹ́ lómi ni ẹ́ bẹ́ẹ̀ ni sà. ó ti fẹ́ lómi ẹ wo dádì mo ti ro gbogbo ẹ̀ pa pátápátá ó ti sú mi ẹ jẹ́ kí n kàn tí àti ẹ̀ ń gbogbo ẹ̀ kí n lọ bọ́ lọ́hùn tó dá mi kí n lọ bàbá màmá fà lọ́hùn bó bá jọ́ máa dájọ́ ni bóun ní dájọ́ màtí bá dọ̀hùn máa máa mọ̀ gbogbo ẹ̀ ó ti sú mi n para mi ní nǹkan tó kàn nìyẹn kò sí nǹkan míì mọ tí mo ti fẹ́ ẹ wo mi kò sí consolation kankan tí mo lè gbọ́ tó lè tẹ́ mi ẹ wo ó ti sú mi ah, ó ti sú mi náà. Ah. Praise the Lord. Praise the Lord. Praise the Lord praise the Lord. Ah, kí ló dé? Irú ìpèjà ìwọ nìyẹn. Mo ti dé mo wọ sitting room ẹ̀ ṣí sitting room lẹ̀kọ́ everywhere ni mo ti wọ̀. Mo ti wọ kitchen mo ti wọ tọ́ mo bẹ̀rẹ̀ sí ní pariwo yín káàkiri. Ṣé mo mo kàn gbókè jẹ́ kí jẹ́ kí n wá síbí? Ẹ ṣe máa rú ìpèjà ìwọ lẹ máa pín yẹn. Ẹ́ a ní ẹ má ròyìn pé ẹ máa ṣe ara yín léṣe ẹ̀ṣẹ̀ ni fún Kristẹni láti máa rò pé òun máa gbẹ̀mí ara wọn. Ṣé ẹ wo ṣẹ́rí? Ṣẹ́rí kò sí nǹkan kan tó ṣẹlẹ̀ sí yín kò sí nǹkan tí agbára àdúrà ò lè kàn i know i understand. pásítọ̀ mo ti gbìyànjú ó ti sún mi ní sún mi ẹ̀wọ̀ ayé mi pásítọ̀ ilé ẹ̀wọ̀ ayé mi. kò sí nǹkan tó ṣàyẹn ṣètìlẹ́ ṣe rí àtúbọ̀ um, um, máa kún fún àdúrà àti àwẹ̀ gbogbo máa ṣe this is what we're gonna do. ẹ mo understand yín ṣẹlẹ̀ ẹ jẹ́ ká pray ní orúkọ Jésù ẹ mọ wa ẹ understand no ẹ má ṣe bẹ́ẹ̀ ẹ jẹ́ ká pray ní sẹ́ẹ̀. I understand you. Ẹ̀dọ́ ẹ̀dọ́ ẹ̀dọ́ ẹ̀dúró. So you had carnal knowledge of her? The devil won against me that day. But I have fasted and prayed for forgiveness. And now o avoid sister law to go. So what you're telling me now is that she's expecting, right? <sighs> Okay, so this is I assume that this is the lady that has been calling you and you refuse to pick your calls. Am I correct? And when I ask you, you tell me one lie or the other to cover up this sin. Right? You have been lying to me. You have been lying to me to cover up this sin. Am I correct? Um, Tani, um, uh, mo nnkan mo But like I said earlier, mo ti gbàdúrà fún ìdáríjì ẹ̀ṣẹ̀. Mo jẹ́ ìpẹ́ can't believe you. Like, I can't believe you. Oh. my God. Oh my God. Joe, I should have been the sugar. Joe, tie Jimmy. Tie oṣù ló gbé mi ṣubú jọ honey darling Èdùmàrè má jẹ́ kí n jábọ́ ìjọba ọ̀run ò ní. iṣẹ́ tí o mi dákun bàbá má jẹ́ kí n kú sọnà o. <laughs> sórí àgbélébú. àbíkọ́ mú pando wa sẹ̀múgọ́ tó bá rí fùfú yé dédé jẹ́ ìtọ́jú ọ̀ jẹ́ kí n tọ́jú ọ̀. ó ga ga ga ga ga kí ni ò ṣẹlẹ̀ ṣé táìmù tó yẹ kí ìwọ ṣe máa dé rè. ó pọ̀ gan-an wa wáò mo mọ jàre àbí wọ́n tí mo mọ̀ kọ́ tí mo mọ̀ ju tráfíkì lọ bẹ́ẹ̀ di ẹ̀ ó pẹ́ débẹ̀ àfàmì ọ̀kọ́ màpẹ́ débẹ̀ rí ara ọmọ tí mo sọ ó máa ń pẹ́ ní two hours niwẹ̀ kó tó brush irun mm-hmm. brush irun bọ̀ èèyàn Ibrahim ni ọmọ tápà lòun náà ó máa pẹ́ ní iṣẹ́ àkóso bẹ̀rẹ̀ ṣe láyé yìí. máa tẹ̀ káwa máa lọ tiwa. Olúwa dáríjì mi o ò ní pẹ́ ìwọ kò fẹ́ kú ẹlẹ́ṣẹ̀ bí kò bá ṣe kó ronú pìwàdà mo mọ̀ pé mo ti ṣẹ̀ sí ọ Olúwa dáríjì mi o. Oh. Anything tí mi pa mí mọ́ kí tó gbé bẹ́ẹ̀ ni kì í sùn rárá ogun ayé dìde gbógun ọ̀tá dìde èmi mọ̀ pé Kristi yóò bá mi.